أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك بلوسي أدولون أترى لكم كاتي فان سجد النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí àti àwọn ọ̀rẹ́dà tán sọ̀hábà rẹ̀ àti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín ètò wa dáwọ́tòlẹ̀ hak ìpèpè òdodo èyí tí wọn ò lò ó tí mọ́dé tó gbà nìkọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí yànnà bódìjà central mosque tí àwọn ọ̀sítàṣù wa suleiman muhammadu awal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ń bẹ̀ kọ́nà balikọ́lá so inṣàlá gẹ́gẹ́ tí n bá ní sọ lọ lórí ọ̀rọ̀ ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọ́n ti jẹ́ lẹ́yìn sáré kí ni nǹkan tó tún kàn àwọn sars wa wọ́n mọ̀ bá ní tẹ̀síwájú lọ lórí agbọ́nrin yìí kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a gbọ́ ogun nǹkan tí wọ́n bá bá ní sọ kó jẹ́ ká gbọ́ yé ká sì lè mú lò. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ní fọlọ́mọba tó sọ wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ntọlọn baara tuba man jẹ́ kẹ́ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ni salikun anabi bá ni salikun ọlá rẹ̀ àti ọ̀rẹ́ àti sọhábà rẹ̀ jẹ́ àná wà náà tọ́ kẹ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam njọ gbẹlẹ kiyama ẹ̀yin ọmọ ìyanu ẹ̀sìn pẹ̀lú àánú Ọlọ́run tó bá ti rí i pé ọlọ́run pàṣẹ fún màláíkà yìí tá a sọ wípé yóò fọn fèrè sínú wo tí ó mọ̀ sọ pé àyàtú alẹ́ ìdọ́mú libaliya wàlẹ̀ àwùsọ́ọ̀lù alimutọ̀kọ̀tọ́à wà ṣùcúrù alimutamazikọ̀ iná lọ́hà ya àmùrùkúnà àǹtẹ̀jìtẹ̀mínà lìfásílì kọ̀dọ̀ gbogbo ẹ̀yìn eegun tó ti kẹfun nínú eegun ara gbogbo orun ara tó ti jápọ̀ mọ́ra wọn gbogbo oríkèéríkèé ara kọ̀ọ̀kan tó ti fọ́n káàkiri Allah subhanahu wa ta'ala ń pa yín láṣẹ lónìí kó ń kálukú ọmọ sarajọba hàn láti wá gba ìdájọ́ bẹ́ẹ̀ sì ni ó ń kálukú ọmọ jáde padà láti inú sàárè rẹ̀ a máa da girigiri bọ̀ láti wá gba ìdájọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níjọ́ gbé alikiyama bó òun ó sì wá gbé wa dìde ìbéèrè ńlá lélẹ́yìí ẹjì ń filẹ̀ fẹ́ni lọ́wọ́ bá rán sí wa anabi sàlá sàlá ń bá ní sọ̀rọ̀ nù hadith yàwó aisha radiyallahu ta'ala ọ̀rọ̀dọ́ha as-siddiqa bintu siddiq anabi sàlá ń sọ wípé ọlọ́wọ́ bó gba jọ́gbìlá alikiyama hufatan uratan gurulan buhuma ọlọ́wọ́ bó gba jọ́gbìlá alikiyama lẹ́ni kọ̀ọ̀kan wa tó yẹ pé kò ní sí bàtà lẹ́sẹ̀ wa kọ́dà uratan ihò lẹ́ni kọ̀ọ̀kan wọ́ wa níjọ́ náà lọ́hùn kọ́dà gúrúlà gbogbo tí ń jẹ́ àdọ̀dọ̀ nídìí ẹnìkọ̀ọ̀kan bí wọ́n ṣe bí níjọ́ kìnínní àná bẹ́ẹ̀ náà wọ́n ṣe gbé dìde kọ́dà buhuma kò ní í sí kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkankan alọ́sọ̀tọ́lọ́mọ wa sọ́njọ́ náà lọ́hùn wípé ẹ̀yin alágbára tẹ́ ń pẹ́rẹ́ alágbára yìí dà ẹ̀yin dà lẹ́nì ẹ wá yọjú ẹ̀yin adájọ́ ẹ mú ẹ dè ẹ pa ẹ fọ ẹ dàrú tẹ́nìkan ilé bí wọ́n láyé ẹ̀yin dà lónìí límọ̀nì lèmùlẹ̀kùlìyàwó ta lẹ́nì tó fẹ́ dájọ́ tòní o ta lẹ́nì tó ní kápá lórí gbogbo àlámọ́rì lẹ́nì ta lẹ́nì tó pé ní tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ó máa ṣẹlẹ̀ lẹ́nì àròsọ̀tara náà ni ó tún máa wá dára ẹ̀ lóhùn padà ńgbà tí ọba sẹ́nì kankan tí ó lè dá ìjọ náà lọ́hùn wípé ohun ọlọ́run ọba ọba kan ṣoṣo yìí ni anabi sallallahu alayhi wa sallam ó tún tẹ̀síwájú ń bì lójú ẹsẹ̀ tí wọ́n bá wá kó àdìde tó ń kálukú ń dàgìrì báyìí ọwọ́ adi wípé kókósì ọmọ wa gbára wọn òǹkàlùkù òní fẹ́ẹ̀ dá tara ẹ̀ mọ̀ ìyàwó Aisha pariwo anamisa salam nínú bá wa gbọ́kùn dìde ní o tí wọ́n gbómi dìde ní o àwọn èèyàn ọmọ wura wọn anamisa wa ni a alamẹ́rì kọjá bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó tiẹ̀ lè rìnà ríra rẹ̀ gan gbélé pé yọ́mọ̀ pé obìnrin bẹ̀lẹ́gbẹ̀ wọn tàbí yọ́mọ̀ wípé ọkùnrin bẹ̀lẹ́gbẹ̀ wọn anamisa tí wọ́n ń jẹ́ ọmọ yìí wá wípé arọ́sọ̀rọ̀ wàá pàṣẹ fún oòrùn jọ́nà lọ́hùn pé ọya wàá sún sísàlẹ̀ oòrùn ọ̀ wàá sórí àwọn èèyàn jọ́nà lọ́hùn ní déédéé déédéé bíi mẹ́ẹ̀lì kan apá kan àfa sọ pé mẹ́ìlù yẹn pọ̀pá tìró ni pé déédéé bí ọ̀pá tìró apá kan ní mẹ́ẹ̀lì táyé ń bí ni wọ́n wà á padà fi kún agbára oòrùn yìí tó di pé ọpọlọ wà á máa sọ òun kàlùkù ọmọ wa làágùn jọ náà lọ́mù bọ́ọ̀ràn tó dá láyé bá ṣe tó agún ẹlòmíì yóò dé kókósẹ̀ rẹ̀ agún tẹlòmíì yóò làálàálàálàá yóò tún padà mú di ojúgun agún tẹlòmíì yóò mú dórúnkún tẹlòmíì yóò mú dédodo tẹlòmíì yóò mú dáyà ẹlòmíì ò tiẹ̀ tún wá tẹ̀rì sínú agún ara rẹ̀ tí wọn ò ní fẹ́ lè rí mọ́ kó nu agún náà báyìí lálọ́ subhanahu wa ta'ala yóò jẹ́ kó ń kálukú ọmọ wà ní inú payín keke tẹ́nìkan kò ní mọ pé ń bo ni ọ̀rọ̀ òun lọ́fẹ́ já sí ojú ẹsẹ̀ jẹ́min hadith abi hurairah ọwọ́n hadith abi hurairah tádìsí náà sì gùn púpọ̀ wal hadith mukharrajun fi sahihain wa fi ghayrihima àmọ́ wá dàgìrì láì mọ iye ọdún ló ń kálukú ó fi wà báyìí lórí ìdúró yìí pẹ̀lú ìnira pẹ̀lú òrùn yìí àmọ́ wá dàgìrì lọ́sọ́dọ̀ bàbá wa ńlá wa adama ìrẹ anabi adama wà bá ní ṣìpẹ̀ ṣùgbọ́n àádọdọ anabi adama àádọdọ anabi ibrahim àádọdọ anabi musa gbogbo àwọn anabi ìbánabi ṣèkálẹ fanjọ náà lọhùn tá a fẹ́ mọ gbàrásìkò torí pé ọ̀rọ̀ orí rédíò ni in tó ń kálukú wọn mọ sọjọ náà lọrọ ni wípé nọfsì nọfsì ìrì nǹkan mi rò lónìí ara mi mò ń rò èmi náà ṣe báyìí síwájú Ọlọ́run èmi náà ń wò kọ sàánú mi ni kó tó wá di wípé anabi ìsá yọ padà wà tọ́ka àwọn èèyàn pé ẹ lọ rè bá anabi mọṣà sálám òun yìí ńlọlọ́wọ́n bá ti fi ogbórí ẹsẹ̀ rẹ̀ tó ti sẹ̀ ó ti fi jìn èyí tí ó tún máa sẹ̀ ó lóun fi jìn ó pàdé ọlọ́run láì gbé nǹkan kan wá pàdé rẹ̀ nínú ẹsẹ̀ yóò ọlọ́run ó jì kó lè sì pẹ̀ fún yín amsa salam ni ó wà dídé ńjọ́ náà lọ́hùn wípé Allah subhanahu wa ta'ala ṣáájú kó tó di àsìkò yìí níjọ́ náà lọ́hùn ẹnì tó jẹ́ kèfèrí yóò mọ fẹnu ẹ̀ sọ wípé Allahumma ya Rabbi iqdi bayna al-anam ọlọ́run wá dájọ́ láàrin wa walaw ila an-nar kọ́dà kó jẹ́ pé iná ìlọ̀rọ̀ wọn jà sí lónìí dákun ara ti níhun ara yóò mọ wá níhun kálukú ńjọ́ bí ẹni pò ń lòpin ìnira ìyìn tí sì tún bẹ lẹ́yìn rẹ̀ nínú ìnira ó ju ẹni tó ń lórí lásìkò yìí lọ ìlọ́fà táwọn awúsá fi máa ń pòwe kan wọ́n ní tọ́ba lè mú òkété tó fi lè jáde nu ihò rẹ̀ tó fi wá ń lọ rèé korí ìbọná nígbà tí ẹ̀ ń lé lọ a pé nǹkan tó lè kú ònu o ju iná lọ nìyẹn ìlójú kó ònu ná lójú kókó sínú ọ̀nà orí eléyìí òǹkàlùkù ọ̀wà amúsàsáwọ̀ wà bọ́ sí gbangba yóò wà lọ rèé forí balẹ̀ níwájú arṣu torí ṣáájú àsìkò ojú ẹsẹ̀ tí wọ́n bá ti ń dà wà bọ́ girigiri lọ́lọ́wọ́ bọ́ pàṣẹ fún àwọn màlàíkà mẹ́jọ mẹ́rin ní aláyé ń bì tí wọ́n gbé arṣu ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bó ṣe abbas wọn ó di mẹ́jọ lálìkí àmọ́ wọn máa gbé ìtì ọlọ́run ọba bọ̀ láti wá dájọ́ tẹ́nì kò tó bẹ́ẹ̀ kó dùn pé èmi ní wà dájọ́ ń bì lẹ́nìí tẹnu nkaluku tí ó wà o níjọ náà lọ eléyìí lọ́fà tí anabi sallallahu alayhi wa sallam ti fi ń pariwo fún wa wípé a lábẹ́ arísù ọlọ́run ọba níjọ náà lọ àwọn èèyàn kan máa ń bẹ tí wọ́n sì padà wá di ẹni tí ọlọ́run ọba tí ó fi ìfọ̀kànbalẹ̀ sọ̀rọ̀ tí wọ́n níjọ náà lọ ta làwọn ń tàn àwọn iṣẹ́ wo lè ṣe níjọ náà tí ara òfin ní níyàn má àwọn tára ó nìyí ṣùgbọ́n ṣáájú ká tó máa lè mẹ́nu lọ síbi àwọn eléyìí ọ̀kan nu àwọn ọ̀jọ̀gbọ́n ó wòye sí gbogbo nǹkan tí anamsa sẹ́rẹ̀m tọ́sọ̀ kalẹ̀ fún wa yìí ó wá kó gbogbo ẹ̀jọ́ papọ̀ sínú ọ̀rọ̀ kan tí fi ń sọ wípé mathiliwuku fakaya omela arudi uruyana. mathiliwuku fakaya omela arudi uruyana. mustawxishan kọ́likọ́l àṣà yìí xayrana. mustawxishan kọ́likọ́l àṣà yìí xayrana. mathiliwuku fakaya ọmọ anabi adama ọmọ ìyá kó o tó kú o láyé fúnra rẹ gangan wo bó o ní ìdúró rẹ ó ṣe rí ìyàwó mẹ́la arúgbó oró ya na lọ́jọ́ tọ́lọ ń wọ́n so ń kálukú dàbí ìgbà tí wọ́n bá lé ọjà alẹ̀ ní òhò tó ń kálukú ọ̀wà ní nǹkan tí ó sọ wípé òun fi bu ara ń jọ́nà lọ́hùn àtọkùnrin ni o àtọbìnrin ni o mustahishan èyàn ò ní rẹ́ nìkan tí ó wà á sọ pé mo tiẹ̀ lè mo lè bísì pẹ̀lú ọ̀rọ̀ rẹ lónìí tàbí mo lè máa bọ́ ọ̀rọ̀ tiẹ̀ mọ́tèmi kọ̀líkọ̀lí àṣà ìhàìrànà ó ń kálukú ní ìdààmú dààbò ọba ikùn ò ní jẹ́kùn ara ò ní jára ńjọ́ lọ́hùn ìdààmú pé ń bo gbede wọ́n kó wá ọwọ́ wọn ni ó lòyún ẹn tí ẹ bọ́wọ́ wọn sùn náà lọ́kùnrin tó tóbi ní tí ò lùbìn tí ó lọ rè mọ bọ́wọ́ ara rẹ̀ sùn ní kọ̀rọ̀ gbogbo wọn ni ó lòyún wá wọn kàn gbogbo abẹ́ wọn ni ó wù àwọn ń ayé nìyẹn ibú bá nírun wọn ò rì wọn è máa dìyàn káàkiri àwọn olóbìn à ń firun ṣe à ń firun ṣe sóòbù káàkiri wọn kan ilé iná wà náà wọn kan mi wà níjọba àdìkì àmọ́yìn ojú wọn pọ́n kokoko wọn wà àwọn ó tiẹ̀ dìde ní wèrè wọn ò ní lè dá kan náà àwọn olówó èlé nìyẹn anabisa sẹlẹm sọ gbélé fún wa nínú alukur'an nígbà tí n bá ní tún tí alọ́sàn tó sọ fún un wa ní ipò bo wọn wá fẹ́ wà níjọ náà sàn tí ìmọ̀lẹ́ wà lójú wọn ìnáwó náà wà fúnra rẹ ni ó wò ń bolo fẹ́ sọ ni والنار تلهب من غيظ ومن حنق والنار تلهب من غيظ ومن حنق. iná ọlọ́run ọba rẹ̀ òun ọmọ jò hirihiri ní ti ìbínú ní ọmọ ru hàù hàù hamsa njoye wa wọn lọ múnà ìwájọ náà níjọgbìn àlìkíámà seventy màláíkà oní ọlọ́rẹ̀ mú wa ìjánu seventy sì ni iná yìí ó ní ìjọ náà lọ́hùn ìjánu kọ̀ọ̀kan seventy màláíkà ló lè máa dá ìjánu kọ̀ọ̀kan mú wa wọn máa fò náà bọ̀ yóò máa wúrì ràù ní ọmọ ké alálẹ́ òsọ̀ tiwárọ̀ بالعرش غضبان على الانصات ورب العرش غضبان gbogbo ẹni tó gbáyé sí ọlọ́run ọba yìí iná ọmọ ọrùn sí ẹ̀yìn pé ọlọ́run ọba mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o àdéhùn tó ṣe ó pé lónìí ebi ti ń pa mí bọ̀ mo ṣe sùúrù pọ̀ ee òní ni wọ́n padà wà yó ee ẹ máa bá ń kún àbọ̀ ẹ ń tá a wá lè dojú kọ́ńjọ́ náà lọ́run tọ́jẹ́ pò nìkan lọ́lágbára pé mo lè sàánú èèyàn mo lè mú bànújẹ́ kú òfun òun náà ni ọba tó tún ní yìí gọ̀dùbánà ó náà mọ̀ bínú eléyìí lọ́rùn àdìsí àbí ìrọ̀rọ̀ wípé alọ́sàtàlá yọ̀ mọ̀ bínú jọ náà lọ́run ní oníbínú kan tí ò bírú ẹ̀rì tí ò tún ní padà bírú rẹ̀ mọ́ padà ee kí ni ọwọ́ a máa para sẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ ọba bá ń bínú báyìí tí náà ń ru hi hi ee اقرأ كتابك يا عبدي على مهلي اقرأ كتابك يا عبدي على مهلي ọlọ́run máa sọ pé ọ̀rọ̀ ẹrú mi ìwé iṣẹ́ rẹ ní ẹgbẹ́ tí ọ̀n wájú yìí wàá máa wá farabalẹ̀ ká má rọ́ọ̀ṣì ká o ibi yẹn bá ti ṣe mistake fàyọ fún rárá rẹ fàlítàrọ̀ fi harufan ghayra ma kana. fàlítàrọ̀ fi harufan ghayra ma kana. nígbà wọn wá kà tán wọn ní njó orí nǹkan kan kó tiẹ̀ jẹ́ alifábẹ́ẹ̀tì ẹ̀yọ́ oró kan báyìí harafi kan báyìí lórí ń bẹ̀ tí لما قرأت ولم تنكر قراءته. لما قرأت ولم تنكر قراءته. ebo ti kàtán báyìí ìwọ náà yíyá ni ẹ kí mo kí ni a fi parọ́ mọ́ mi èmi náà mo ṣe ṣé wọn náà ò rí nǹkan kan tó lè yọ kú ń bẹ́. ìkìrọ̀rọ̀ man arafa al-ashya'a ẹn tó ń jẹ ọmọ eléyìí náà lọ́lọ́run ọba tó fẹ́ jẹ ọmọ pé wọ́n náà ló ṣe wọn ò sì fún ọ ó ti rí báyìí ó sì ti dán ọ lójú náà dálijẹlì ló kùdú ya malaikati. náà dálijẹlì ló kùdú ya malaikati. ọlọ́run ọba alágbára yìí ọmọ wa sọ fún màláíkà pé ẹ mú ẹ fà ẹ tì ẹ wọ́n wọ̀ kú wọ̀ wàmùdú abudin àṣọ lìnàrí àtúnṣe. o tọgbà ẹsẹ mi ọlọ́run ọba tọ́sẹ̀ bọ pàdé mi tọ́sọ̀rọ̀ ẹ̀ dọ́mọ èṣù kí mọ́kù kí mọ́kù tọ́sọ̀rọ̀ ẹ̀ dírinṣẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ́nù ẹ máa bá ń wọ́ lọ nù náà o iná gbóná kirikiri yóò tún mọ wá pariwo pé ẹ ti ẹ̀jẹ̀ mumi tó débẹ̀ yóò tún wá máa lọ sínú náà náà níjọba àríkíámà lẹ́ni tó jẹ́ pé ògbẹ́ngbẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ alimushiriku nagoda fi nàárí yẹlítàbù. alimushiriku nagoda fi nàárí yẹlítàbù. àwọn kèfèrí lọ́rùn ee eh, iná wọn máa fara الخلد سكانا والمؤمنون بدار الخلد سكانا. gbogbo ẹ̀ ń balẹ̀ mú ta wí mara tá a padà máa sọ irú àwọn èèyàn wo ni wọ́n ń jọ gbọdọ̀ kíámà àwọn yìí nìkan ni wọ́n padà wá gbé inú àlìjẹ́nà àná mùmìnì tí wọ́n kú lórí la ilaha illallah muhammadu rasulillah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tìrì gangan lẹ́ dáwùdì dé làlàhìrà tìrì gangan lẹ́ dáwùdì dé bòdàlàhìrà tìrí gangan lẹ́ẹ̀dà òdìdé gbòdà láyìíra àdọ̀dọ̀ tán ti gé ń jọ́sí o yóò padà síbẹ̀ tìrí gangan lẹ́ẹ̀dà òdìdé gbòdà láyìíra. a kí àwọn stars wa kọ́nà balẹ̀kọ́lá kí ó jẹ́ kí ara àwọn stars wa pẹ́ inshàlá àwọn tó máa bá ní tẹ̀síwájú tó bá tún di ní ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run ní òní ní aago mẹ́wàá a pàdé àwọn stars wa ní ìsọtáyà ní géètì níbi tí wọ́n ti máa bá ní sọ ìgbẹ̀yìn àwọn ẹni tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run láyé ń bì àtijọ́ gbàgbé kàmá aago mẹ́wàá ní sọtáyà ní àárọ̀ òní gbogbo apáta òní àpè àwa tá a bá ní ìbéèrè kan àbí nǹkan bá tún rú wa lójú ká máa fi àwọn ìbéèrè yìí ṣọwọ́ sí wa lórí message inshallah taala sọ àwọn nọ́mbà tá a fẹ́ pè jáde zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one afọwọ́ ismail ọ̀rọ̀ àlà wọn bẹ pẹ̀lú wa nínú agbára lálẹ́ tòní ṣéwà brazak arúgbólosúnà àjọwá náà ni ẹni tó ń tẹ bọ́tì ní ẹni rí badmus kọ́nàbàlíkọ́lá kó jẹ́ kí alẹ́ nìkọ̀kan apẹ́ ẹni tó darí ètò sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.